وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين إخوتي الأفاضل asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu lẹ́yìn ọpẹ́ ilé tí a dá fún ọlọ́run ọba àjẹ́rí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà kò bí ma bẹ́ẹ̀ náà ni ẹnìkan ò bí bákan náà àtọrọ àlékún ọlá ọlọ́run fún ẹni tí ọlọ́run ọba rán tiwa láyé ti ṣàánúbà muhammad sallallahu alayhi wa sallam a ń bí ọlọ́run ọba nínú àánú rẹ̀ kó bá ṣe àlékún yọnu rẹ̀ fún àwọn aṣíwájú rere tí ṣe àwọn afáwọ àwọn aṣíwájú wa tí ń ṣe àwọn sàhábà bákan náà ń bí ọlọ́run alẹ́kùn àgbáyé ẹ̀sìn àti gbèsè ayé ìrọ̀rùn kọlọ̀kújọ kọmọ́ṣà túbọ̀ fi ṣèkẹ́ sẹ́nì kankan wá gbogbo ọmọ ya mùsùlùmí ilé tí wọ́n ti lọ kọlọ̀kúmọ́ṣà bá wa kẹ́ wọn àwọn tí wọ́n sin ọlọ́run kú tí wọ́n ti kúrò láyé kọlọ̀kúmọ́ṣà bá wa kẹ́ wọn àwọn òbí wa tí wọ́n sin ọlọ́run kú tí wọ́n ti lọ ọlọ́run kọmọ́ṣà bá wa wọn tó fi dórí àwọn òbí àwọn ọmọ ẹni eh, wa tí wọ́n ṣèrògbọ̀wé ètò yìí eh, kọlọ̀kúmọ́ṣà bá ṣe ikú láwọn àfáà ni ní àwọn olùkọ́ni ní olùrẹ́ni ní olùtọ́ni ní tí wọ́n kú sójú ọ̀nà tọ́lọ́run ọba kọ́lọ́nkójọ́ kó má ṣe bàbá ṣe ikú nísìnyí fún gbogbo wọn kó má fi sàárè ṣe àyè ìyà fún wọn kó bá fi sàárè ṣe àyè ìkẹ́ fún wọn. akẹ́rẹ́ káàbọ̀ lónìí sórí ètò wa yín ìpè òdodo àǹbí ọlọ́run ọba gbogbo eléyìí tí à ń gbọ́ ń bí kọ́lọ́nkó lólókun ọ̀fọ̀ rere fún wa láyé nínú sáré wa bákan náà lọ́jọ́ alkiyama wa nítorí pé kò sáǹfààní níbi pé èèyàn wáyé èèyàn wá kúrò láyé èèyàn wá lọ ń jẹyà lọ́run ah, àbí èèyàn wá lọ ń jẹyà nínú sáré mélòó la dùn ayé yìí téèyàn wá tún wá ní ṣiṣẹ́ kéèyàn gbádùn nínú sáré mélòó la dùn ayé téèyàn wá tún wá ní ṣiṣẹ́ kéèyàn lọ gbádùn níjàgbéra alkiyama kọlọ̀ kó máa ṣètò wa níyà lónìí à ń tẹ̀síwájú níbi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ wáyé dín ní ọ̀sẹ̀ tí ó kọjá níbi tó ní í ṣe pẹ̀lú wípé ká ṣọ́n tá à ń sọ jáde lẹ́nu ọ̀rọ̀ ó léwu púpọ̀ èèyàn máa sọ ìmí à máa di ọ̀ràn síyàn lọ́rùn láyé ìmí à máa di ọ̀ràn síyàn lọ́rùn eh, níjọ́ ìgbéra àmọ́ tí ẹ pín yàn lè má dáràn látara sísọ láyé tíyàn sọ eh, látàrí pé àwọn tíyàn wà pẹ̀lú rẹ̀ láyé àwọn tí wọ́n mọ ọ̀rọ̀ tíyàn sọ sí ọ̀ràn ni ṣùgbọ́n lọ́dọ̀ tọ́lọ́run ọba tó dá wa ọ̀ràn ni ọ̀rọ̀ yẹn jẹ́ Eh, lafi gbọ́dọ̀ ṣọ́ra pàápàá jùlọ tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀bọ̀n tọ́lọ̀ bá sọ fún nínú alukur'an ní tó fi ń pè mí àti sí àkíyèsí pé àwọn mùsùlùmí èmi ni mo ní ahọ́n mi èmi ni mo ní ẹnu mi kò tó kan bá bá ẹnìkan pẹ̀lú tí mo fi ẹnu mi sọ ah, ọ̀rọ̀ tí ò da ni o ah, ó kan ọba tó ní wá ó kan ọba tó dá wa ó dẹ̀ kan gbogbo àánà ta mòfin ọlọ́run láti sọ fún àwọn pé ọ̀rọ̀ tẹ sọ yìí ọ̀rọ̀ eléyìí ò dáa ayé ah, sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí mọ́ kò bójúmu a gbọ́dọ̀ kíyèsára ẹ̀wọ̀n tọ́lọ̀ bá sọ fún ní Al-Qur'an tọ́lọ̀ bá ní wala taqif ma laysa laka bihi ilm inna as-sam'a wal basara wal fu'ada kullu ula'ika kana anhu mas'ula ọlọ́wọ́n bá ní ẹ má máa sọ ò wala taqif ayé wala taqul ẹ má máa sọ ẹ má ma sọ má dẹ̀ sùúrù máa yàn lójú má sọ tó mọ̀ nípa ọlọ́run má sọ tí ò yẹ nípa sàhábà irú ọ̀rọ̀ kan tó ń ara yìí nísìnyí táwọn gbọ́ táwọn kan sọ yí pé àwọn sàhábà ọ̀rọ̀ ayé ni wọ́n ń dù kún wọ́n pa ẹ̀kú rẹ̀ tì alayhi wa wa sàhábà sí tó jọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò ọ̀rọ̀ níjọ̀gbẹ̀rẹ̀ àkẹ́yàmọ̀ láti wá ma wá sọpá sàhábà wá gbájúmọ́rò òṣèlú ọ̀rọ̀ ayé ọwá pa òpá ànábì tì bàtà ànábì jáde láyé sallallahu alaihi wasallam ó bùkátà kí wọ́n tètè appoint ẹni tó jẹ́ olórí kẹni tó dẹ̀ jẹ́ olórí dẹ̀ máa báṣẹ rẹ̀ lọ olórí dẹ̀ ti wà ń lẹ̀tẹ́lẹ̀ tí ò rújú ìgbà tó wà ń di páwọn kan fẹ́ bẹ̀rẹ̀ sí dá wàhálà alẹ̀ àwọn náà tún fẹ́ máa lọ ṣojú kòkòrò wọ́n máa dá sí tí ó kàn wọ́n gẹ́gẹ́ bí kójú kòkòrò àwọn èèyàn pọ̀ níbi pé mi náà fẹ́ bọ́ síwájú àwọn sàhábà nídìí láti dá wọn lákẹ́ àwọn Abubakar àwọn Umaru wọn nídìí láti dá wọn lákẹ́ pé eléyìí tẹ̀yìn fẹ́ dá sí iye kó kàn yín kì í ṣẹ̀yìn olórí ti wà ńlẹ̀ ọ̀rẹ́ díẹ̀ má tún pé olórí yẹlẹyẹlẹ ìdá wọn lákẹ́ kí àlàfo yẹn máa ṣílẹ̀ kí ṣètọ́ ni máa ráàyè wọlé nígbà tó bá ń di pé èèyàn méjì ló ń pàṣẹ Abubakar pàṣẹ eléyìí bí ẹnìkan náà tún pàṣẹ tiẹ̀ lọ́hùn-lọ́hùn ọ̀rọ̀ wa ń takora urgent attention tí ò bá yẹ́ lómi tó bá ń sọ̀rọ̀ tó bí nìyẹn tó bí ọ̀rọ̀ tó sáré wáyé láàrin àsìkò díẹ̀ nìyẹn lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n dẹ̀ ti paná rẹ̀ sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ má sọ ohun tó bá mọ̀ má sọ ohun tí ò bá yí ẹ̀ tòlúpọ̀ sọ̀hábà tó ń yọnu sí àwọn tọ́lọ́wọ́n bá tó dáwọ̀ náà tó dá èmi náà tó dá gbogbo ayé àwọn tọ́lọ́wọ́n bá fúnra ara rẹ̀ pọ́nlé tó yọnu sí ni wọ́n tó ṣe tó dì í ká mọ̀ pé wọn ọlọ́wọ́n yọnu sí wọn ó náà tí wọ́n yọnu sí yẹn o ìgbà tọ́lọ́wọ́n ní àwọn èèyàn kan ẹni àpọ́nlé ni wọ́n lọ́dọ̀ ọ̀hún tawa ni wọ́ ta lè mí ta làwọn ta lòun láti wá máa rí àwọn ènìyàn gẹ́gẹ́ bí ẹni àbùkù àbí gẹ́gẹ́ bí ẹni yẹ̀yẹ́ àbí gẹ́gẹ́ bí ẹni tó ṣe ohun tí ò dáa eléyìí ò bójú mu wọ́lá tẹ́kìf tí ẹ̀ bá ti mọ̀ kankan ẹ súnmọ́ àfẹ́sì kí ni irú mi lójú kí ló ṣẹlẹ̀ mo kíyèsí pé inú nìtàn tí mo kà mo rí pọ́n sàhábà ìgbà táwọn bí òkúta mo rí pọ́n tó sáré ń ṣe mítìn kan kí ló fà á ṣe bó kú ló yẹ kọ́kọ́ sáré sí immediately kí ló dé wàá béèrè ni wàsálù ahàlà zikiri inkuntum láta àràmùn ọlọ́run bá ní ẹ béèrè lọ́dọ̀ àwọn ní mímọ́ ẹ béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n gbọ́ kí ó yé àwọn tí wọ́n ṣẹ̀rẹ́ àti wọ́n dẹ̀ ń lò ó ẹ béèrè lọ́dọ̀ àwọn tó fi ẹ̀sìn ọlọ́run ọba yé inkuntum láta àràmùn tẹ́yìn ò bá mọ̀ tó bá fẹ́ dàrú mọ́ lójú tó bá fẹ́ ru yín lójú ẹ àwọn tí wọ́n mọ̀ ni wala takif ma laysa laka bihi ilmu ọlọ́run má sọ ní tó bá mọ̀ ọ́ má fi rò sọ̀rọ̀ ọ́ mákànmáyà alukọ́ránì kó tí bó ṣe wù ẹ́ ẹ̀rọ àwọn aláriwo ti sí iná àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí wíwòrowòro ní kòpẹ́kòpẹ́ yìí ọ̀rọ̀ òkú ṣíṣe òṣèkú ṣíṣe ọ̀rọ̀ tó ti yanjú ti pẹ́ nínú Islam àwọn á ṣe dìbéètì kàbọ̀ ṣe dáálọ́gì kan tí wọ́n wá ń sọ pé ẹnìkan wá ń sọ̀rọ̀ fatafata ń bẹ̀ ìyẹn wá ń fìdí rẹ̀ múlẹ̀ yìí pé bóyá òkú ṣíṣe tọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí ẹnìyẹn kó wa gbogbo àwọn àdìsí tó ń tọ́ bọ̀ lójú tó ń tọ́ bọ̀ ní mú tó ń ṣe bó ṣe wú àwọn ọ̀rọ̀ lásán ni tó bùkátà sálàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú ògùn ọlọ́run ọ̀rọ̀ ń bọ̀ lórí rẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ á ń yànnàná rẹ̀ á bùkátà ń darúkọ ẹnìkan bí gbàtà tó ń fẹ́ nìyẹn náà lórúkọ ilé tí àbútá nídìí ẹ̀ àti tó máa máa túmọ̀ ìbanilórúkọ jẹ́ tíṣẹ̀ rí àsìlámù dẹ̀fà ìgbà ká máa mẹ́ńṣe orúkọ ara ẹni tó lè máa bí wàhálà ìrégbè ṣífọ́sọkúsọ téèyàn kan bá sọ òfin ẹ̀sìn wá fàyè gbà wá láti debunk wrong information a gbọ́dọ̀ debunk rẹ̀ ṣẹ̀rí àsìlámù ti yanjú ẹ̀ ti pẹ́ ọrùn kú ṣíṣe òṣòkú ṣíṣe ó ti kò ń sọ̀rọ̀ ìní kì í sọ̀rọ̀ àná kì í sọ̀rọ̀ jẹta ìbí dunni ọ̀rọ̀ tó ti pẹ́ gan ni ipò kò tọ́ kò sí ní ìpìlẹ̀ kankan fún nínú ẹ̀sìn wa bá a ṣe ń ṣe ẹyẹ èrú tá à ń pé náà ń ṣe ẹyẹ òkú tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá lónìí kò sí nínú ìlànà ẹ̀sìn wa àwa dáná àwa mújọ àwa ṣe patí òkú kò sí nínú ìlànà ẹ̀sìn àwa mùsùlùmí gbódòdó yìí yé dẹ̀sìn rúmọ̀ àwọn èèyàn lójú ìkìlọ̀ ni látọ̀dọ̀ Ọlọ́run fún èmi àti ẹ pé máṣe sọ ọ mọ́ lẹ́yìn sálákà bí i alimun ohun tó nímọ̀ nípa rẹ̀ yé sọ mọ́ dákẹ́ hì ọlọ́run á máa di oníkálukú lórí nǹkan tó oníkálukú wá máa sọ ọlọ́run á béèrè lọ́wọ́ wa lórí nǹkan tá a bá fi ẹnu wa yìí sọ ṣẹ́rẹ́rù tó ń bà wá fáwọn èèyàn ni pé ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn dẹ̀ ń tọ̀dọ̀ tiẹ̀ sọnù ìwọ ló ń mislead wọn àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ òun ni àwọn èèyàn kan náà ń tẹ̀lé táwọn èèyàn fi bẹ̀rẹ̀ sí ṣe tí ìwọ ló lẹ̀ jẹ́ ní sábàbí yẹn má jẹ́ ní sábàbí aburú ìkìlọ̀ ní látọ̀dọ̀ ọlọ́run má jẹ́ oní sábàbí aburú ń tó o bá ti mọ̀ tí o bá ti yí ẹ gbẹnu dákẹ́ má sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ ọlọ́run bá nítorí pé iná sọ́mà etí táwọn èèyàn fi ń gbọ́ wọlé bá sọ̀rọ̀ àti ojú ìrìnà táwọn èèyàn fi ń rí tó fi ń rí nǹkan gbogbo oríkèéríkè ara wa lẹ́yìn ó ti kó tẹnu náà pọ̀ mọ́ wọlé fún àdá àti ọkàn gbogbo oríkèríkè ara wa yìí náà látòkè délẹ̀ àtẹnu àtẹsẹ̀ àti gbogbo àtọwọ́ gbogbo ẹ̀ kullu ulaika kana anhu mas'ula ọlọ́ni gbogbo ẹ̀ ló máa bí wá lẹ́jọ́ lálẹ́kẹ̀yàmọ̀ lórí bá a ṣe lóríkèríkè ara wa o kódà tó fi kan bó o ṣe lo abẹ́ rẹ̀ ọlọ́run á bí ẹ lálẹ́kẹ̀yàmọ̀ tó fi kan bó ṣe lo bó ṣe lo kọ́làm pẹ́ẹ̀nì tó lásẹ̀sì sí láti fi kọ̀ǹkan ọlọ́run á bí ẹ lórí tó fi kọ́ níjọ́ gbogbo tó ṣe pátá òun náà lọ́lọ́ máa bí ẹ á dẹ̀ bí èmi náà torí ẹ ká gbìyànjú ká ṣọ́ra ká pẹ́yìn ọlọ́run ká kíyèsí ní ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun tó ní ṣe ọ̀rọ̀ ẹ̀sìn gbẹ̀yìn wa láwùjọ kì í máa ń déédéé lanu dá sí gbogbo ẹ̀yin náà ti sọ̀rọ̀ o ẹ ti sọ̀rọ̀ ẹ̀ndẹ̀ ẹni tó náà lè dá sọ̀rọ̀ ẹ̀sìn tó náà lè pàṣẹ à ń sọ̀rọ̀ kan jò ní ẹnìkan náà wà lanu gbà lónà bá sọ pé kí ló burú ní kọ́ máa ṣe ìjírá ẹ̀ ṣọ́dọ̀ àwọn mùsùlùmí kọ́ ni tábà sẹ́lẹ̀bírẹ̀tì kí ló burú bẹ́ẹ̀ ó burú o àdádálẹ̀ ni. ẹ ó ní mọ̀lídìí a mọ̀lẹ́bí kan náà ni náà èrò tó ń ṣe yẹn ò sọ di pé nǹkan yẹn ti wá tọ́ àdínú bin naqli la bil aqli fantabihu táǹpẹ̀ lẹ́sìn àwọn mùsùlùmí ẹ̀sìn wa máa mú òfin bá ṣe fẹ́ ṣe nínú alukur'an a máa mú òfin bá ṣe fẹ́ ṣe nínú hadith ni kì í ṣe fáwọn máa bó níkàlùkù wọn máa ronú pé ẹ̀fílẹ̀ náà kún ní kò tó tó burú bí eléyìí náà ẹ̀wọ́n ń ṣe nílùú báyìí ẹ̀wọ́n ń ṣe rélé náà nílùú báyìí ẹ̀ṣẹ́ àwọn tí wọ́n ti ṣe láwọn kọ́ńtì míì tí wọ́n tó advance lágbàáyé ni bẹ́ẹ̀ yẹn kọ́ làwọn mùsùlùmí ṣe ń mú ẹ̀sìn wa ẹ̀ṣẹ́kù báyìí ló dá ilé ilẹ̀ òsáàtù báyìí ló dá ilé ilẹ̀ bẹ́ẹ̀ yẹn kọ́ làwọn mùsùlùmí bẹ́ẹ̀ kọ́ làwọn ṣe ń ṣe nínú ìsìláàmù wa ìsìláàmù ti ti wá bá a ṣe máa ń ṣe onípa máa ń wo kí lọ ọlọ́run ọba ní ká ṣe kí lọ jíṣẹ́ rẹ̀ ní ká ṣe ẹ̀kọ́ wo lọba tó ní ẹ̀sìn tó dá wa náà tó ní ká ṣe ẹ̀kọ́ wo ló fi kọ́ wa kì í ṣe ẹ̀kọ́ táwa rò pàwà rò pé èmi náà tún rò wí èmi náà tún rò wípé nǹkan islam torí ìdí èyí abubakar siddiq radiyallahu ta'ala anhu olówó pẹ̀lú ànábì níbi tí ànábì wà nínú kòtò ọ̀rọ̀ ṣókí lórí ilé yẹn nìyẹn tí ó dàrú látàná dè ní tábáwá rí tó bá wá dàrú wá láti ibì kan ìpè kọ́ yẹn bú kọ́ káwa ṣàlàyé fáàlì ó mọ̀ tiwa ká ṣàlàyé tiwa fáàlì ó mọ̀ ní ṣọ́ra níbi àwọn kan tá a bá ń kà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n kọ́ ọmọ ní kí ó ti pẹ́ ti pẹ́ wọ́n máa ń ṣẹ̀ṣà títí dì sí i wọ́n máa ń ṣẹ̀ṣà arú tíra tó fẹ́ fi kọ́mọ ní kéwòn ni tí wọ́n bá kàgbákò tíra àwọn orientalist tí wọ́n bá kàgbákò tíra àwọn ṣíà tí wọ́n bá kàgbákò tíra àwọn tó yẹ pé àwọn náà kọ́ lárúbáwá kéde lárúbáwá wọ́n dẹ̀ fi kọ́ nǹkan wọn wọ́n dẹ̀ fẹ́ mislead àlè ó mọ̀ yóò fẹ́ mislead mùsùlùmí téèyàn bá kàgbákò àwọn textbooks wọn téèyàn wá lọ ń kà tó ń tu èèyàn á ṣe àwọn èèyàn darí o tí èyí náà bá ti wá gbọ́ tán ti sọ fún yín pé tíra tẹ́ ń kalẹ̀ fi ń ṣe àwọn èèyàn darí ilẹ̀ náà fi ń ṣẹ̀sìn yín gbọ́yé ẹ stop kama yé ka mọ́ ẹ farabalẹ̀ ṣe research nípa àwọn tíra tó jẹ́ àwọn tíra gidi tẹ̀síìrì àwọn àfáìsì tana ẹ kà á ẹ túkì bẹ̀ fáwọn èèyàn àwọn bàbá àtànà náà túkì wọ́n ṣe tẹ̀síìrì wọ́n ṣe wáàsí àwọn táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàtì ní sọ́kọ́ náà wọ́n sọ ẹ wá social media wá sọ bẹ́ẹ̀ di àkìtàn oníkálukú wá ń ṣe tó ń wọ́n ẹ wá mú ẹ̀sìn ẹ wá ń ṣe ẹ̀sìn bí ìgbà ń fi ẹ̀sìn ṣeré fi ṣe ẹ̀fẹ̀ fi ṣàwádà ẹ wá sọ ìsìláàmù bí ìgbà tẹ́ pẹ́ sí ebú ẹ̀sìn ìjà ẹ̀sìn wàhálà ni kàlà ẹ̀sìn ìsìláàmù kì í ṣe ẹ̀sìn jàgídíjàgan ẹ̀sìn ìmọ̀ ni ẹ̀sìn ìmọ̀ ni ìgbà tó di pálá ìmọ̀ kan pọ̀ ju ní mímọ̀ lọ láwùjọ àbáwọn ní mímọ̀ tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ tó yẹ kí wọ́n mọ̀ nínú ìmọ̀ tó yẹ pé oríṣiríṣi nǹkan náà náà kan kàkún mọ̀ torí pé ń tán pè ní ìmọ̀ al-ilmu qala Allahu qala rasuluhu qala as-sahaba eh, hum ulul irfani tán pè ní ìmọ̀ ní tó wà náà Al-Qur'an tó wà ní hadith ń táwọn sọ̀hábà dẹ̀ gbọ́ yìí nínú ìmọ̀ òun là ń pè ní ìmọ̀ ẹ̀kẹ́ ń táwọn ẹni eré àwọn táwọn aláwọ̀ ẹni eré tààná tí wọ́n gbọ́ yìí là ń pè ní ìmọ̀ kíkà ṣe pọ̀ ìmọ̀ pé èmi náà dálá hán èmi náà mọ̀rọ̀ sọ tó bá pé tọrọ ọba ní kájọ máa sọ gbogbo tá à ń pè ní ìmọ̀ ẹ̀sìn wa kọ́ nìyẹn àwọn sọ dé ẹ̀kẹ́ ebu síláàmù kì í ṣe ẹ̀sìn ẹ̀kẹ́ ebu kì í ṣe ẹ̀sìn jàgídíjàgan ànábì tá à ń tẹ̀lé sọ́lá sọ́lá kò kì í ṣe fahish wàlà mutafahish anábì kìí ṣe ní wòròwòrò kìí ṣe ní kòtìkòtì kìí ṣẹlẹ̀ kí ebú kò ráyè wàhálà kò ráyè ìjọ̀gbọ̀n ń tó mójútó nínú ẹ̀sìn ó pọ̀ ju ìjọ̀gbọ̀n ebú wàhálà ìjà lọ níwà àfa náà tí wọ́n náà ń sọ orí social media di àyè ibú àyè ìjà ń tó yẹ kí wọ́n náà mójútó kọ́ yẹn ètò ẹ̀ kò mójútó kọ́ yẹn táwọn yẹn bá sọ̀rọ̀ tí ò da fèsì lórí ẹ̀ ní ṣókí dẹ̀mọ́ bá wà sí ẹ lọ a gbọ́dọ̀ má sòdodo yajibu an nubayyana al-haqqa min al-batil radiya man radiya wa sakhita man sakhita ọ̀ràn àyàn ni ká sòdodo ká yanjú òdodo kúrò níbi irọ́ ẹni tó yọnu máa yọnu ẹni tí ò ní yọnu ò ní yọnu ìyẹn ò gbọ́dọ̀ sọ́pà wá láti máa ṣàlàyé òdodo ẹ̀sìn ọlọ́run ibi náà láti máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó mọ̀ pẹ̀lú ògo láńbẹ́ ọlọ́run ilé ìtagbọ́ ẹ̀kọ́ ọlọ́mọṣẹ́ ní balẹ̀ jaburú fún ata sáta náà tagbọ́ ahọ́n wa àtúríkèríkè ara ọlọ́mọṣẹ́ ní balẹ̀ jaburú fún wa ní ọ̀gbìnlẹ̀ kíámọ́ ah mo ṣe wá wà nínú ẹni tó sọ̀rọ̀ báyìí ah ọlọ́mọ fi rẹ̀ ṣàdánwò fún wa o سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب السلام عليكم ورحمه الله وبركاته pé òdodo tí ó ń dé sí ti gbọ́ wa ní gbogbo ọjọ́ jùmọ̀ láàrin ọ̀sẹ̀ ọ̀nà ní alhaji wa Taubayomi Taofik Ogundimu broda Qasim Ṣọ́gàolú broda Debisi Maruf Bankole tí wọ́n ní kí ládé àti àìsàn rẹ̀ kó máa bá àwọn òbí àwọn tí wọ́n ti padà síwájú ọlọ́run nínú ẹ̀sìn. bákan náà madrasa àti amọ̀sílẹ̀ kí ó wà fún àwọn ọmọdé àti fún àwọn àgbàlagbà láàrin ọ̀sẹ̀ àti níparí ọ̀sẹ̀ a tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa Da'watul Haqq lẹ́mí Abẹ́òkúta fún àwọn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa fún ìbéèrè tàbí ṣíṣe onígbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa Ishaq Abọ́lẹ́rẹ̀ Muhammad awwal òun zero eight zero thirty five seventy five fourteen sixty six.